السلام عليكم ورحمة الله وبركاته إلي إني توي إتوى تيقبني إلا النبي سنة الرسول تيو ما واي لاتينو أستاذ سليمان إدريس أجمتي إما باركالو الحمد لله الذي رضي لنا الإسلام دينا وأنزل علينا في كتابه نورا مبينا أحمده على جزيل نعمه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له في ربوبيته وإلهيته وأسمائه وصفاته wa aṣàdù anna muhammadan abduhu rasulu adúpẹ́ fọ́lọ̀n níwọ̀n bá àsìkò tí a ní adúpẹ́ fún ọlọ́run bá lẹ́ẹ̀kan sàtọ́rọ àlékún kí àti gẹ̀fánìwà muhammad sallallahu ta'ala alayhi wa sallam nínú àwùjọ wa yìí bí àwọn èèyàn ní ọlọ́run àwọn olùmọ̀ bí wọ́n ti ń ka tíra tí í ṣe alkùránì kẹrin tọ́lọ́n sọ kàlẹ̀fà nàbì tó tí wọ́n sì ń fi súnà nàbì sallallahu alayhi wa sallam tó jẹ́ tafsiru alkùránì kẹrin tí wọ́n fi ń gbé lẹ́sẹ̀ síbẹ̀síbẹ̀ àwọn èèyàn kórìíra ìlànà ànábì sí gan ni torí pé ayé ń lọ síbi òpin bẹ́ẹ̀ bá ń sọ pé Ọlọ́run bá wí tẹ́ ń sọ pé ànábì wí ẹ̀rọ rọ̀ sọ àbí tẹ́ bá sọ̀rọ̀ fẹnu àwọn èèyàn tẹ́ bá sọ̀rọ̀ gbèsè ayé wọn wọ́n ka ẹni tí ń sọ̀rọ̀ Ọlọ́run wọ́n ka ẹni tí ń sọ̀rọ̀ Ọlọ́run tí ń sọ tànábì sí ẹni tí ń mú ayé sú wọn ẹni tí ń mú wọn lùgbàdé pé wọn ò fẹ́ kánjá aráyé gbé wọ́n fẹ́ dí wọn lọ́wọ́ ayé tí a bá wòye sí àwùjọ wa kìí sáwùjọ tiwa táwa yìí wà nìkan ayé gan ń polúkúrú musu sí ni torí pé ẹ̀sìn ọlọ́run bá ń kásẹ̀ ń bẹ̀ àdánwò ńlá nìyẹn tí mùsíbà ayé bá bá wa tó jọmọ́ títa ríro bíi coronavirus lápèjúwe tí wọ́n tíyàn mọ́lé tébi pààyàn tíyàn rí dààmú tí òrówó ná à ń mọ̀ pádánwò bá wa tí ò bá sírù yíhun àbó míì tó ṣe pé bí àdánwò lẹ̀ sí wọ̀ ọmọ èèyàn ní sílì wọn ò ní fura mọ̀ rárá pádánwò bá wà ẹlòmíì ní ìsìn tó ń ti pé mọ́sálásí ti mú ekú ti mú mọ́sálásí ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí ráì ní ìsìn ẹlòmíì mọ̀ ládánwò àkànfà sọ pé ìgbàwó lájáde ìgbàwó lájáde bóòlá ṣe jẹ bóòlá ṣe mú mọ́sálásí wa ikú sì ti mú so mo ń sábà máa ń sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń ṣe ségesège tẹ́lẹ̀ tí wọ́n sí lọ́hùn gbogbo wọn ò lè padà sí mọ́sálásí ọkọ̀ ẹsẹ̀ tún bẹ̀rẹ̀ dá wà mí ni pàtíbò tí ń ṣe sọ látù tẹ́lẹ̀ ṣe bí kòrónà ni òjò lọ mọ́sálásí mọ́ padà síbẹ̀ ẹsẹ̀ mọ mẹ́lòmí lórí lọ́rùn ni gbìtà àbàdé torí ẹni tó rẹ́gúlà gan ó ti yòrò ẹ̀gán ó rẹ̀ mọ̀ sàkíyèsí ara wa gan pé a ti yòrò débì kan sóye in tí mọ́ mọ́ múfù èèyàn sí láti ṣe tẹ́ pé èèyàn rí jẹ̀mọ́ ò tún jẹ́kára yá èèyàn ti tún wíkìn ó tún ti ọ̀lẹ́ tún ti dé báyẹn èyí tá a fẹ́ gbéyẹ̀wò ni kí ló fa kí ló lè fa ìkórìíra ìlànà ànábì sallallahu ta'ala sallam ìkórìíra yẹn ńgbà tí tí ń wọn pè lóko ẹ̀mọ́ àsàlámà alékùn wọ́n pè àfá àsàlámà alékùn ó ní kí n jíṣẹ́ báyìí fún yín ó lóko wọ́n sì mọ́kọ ẹ̀ o nítorí pé láwùjọ ẹ̀yìn àwọn ìsálámà sojú mi báyìí báyìí lọ́rọ̀ yẹn ṣe ó wá ń sọ fún pé rárá o gbókọ̀ mi ṣe jẹ́ nì ẹ̀mọ́ pè mí ní àsàlámà nígbà tí mò ń kẹ́kọ̀ọ́ ní yunifásitì kan tí mi ò ní dákọ lórílẹ̀-èdè wa yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùkọ́ tí wọ́n yìí ṣe tí wọ́n jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ bá sọ pé àsàlámù àlékùn tẹ́ bá ọ́fíìsì wọ́n sì mọ wò yín níwòkuwò ìwò tí ìwò tẹ́wúrẹ́ mọ́ wà lápàtà èmi ilé sọ pé you are welcome èmi ilé sọ pé what do you need ẹ sì rí pé mùsùlùmí ní ìtẹ̀ sálámù sí i eléyìí náà tún ṣẹlẹ̀ ẹ̀sùn mọ̀pá ànábì sallallahu ta'ala sọ́lá ó ní ẹjẹ́ ń kọ́ yín lẹ́kọ̀ọ́ kan ẹjẹ́ ń làyín ní lóye kan tí ẹ bá ń ṣe ìfẹ́ ó pọ̀ assalamu alaikum wa bẹ afṣù salama bainakum ẹ mọ̀ salama sí ra yín ẹ mọ̀ fẹ́ràn ìfẹ́ ó jìnà ẹjẹ́ ń lé kan sí yín tó lè tètè yé kíákíá tí ẹ bá ń kórìíra ara yín tí kórìíra bá wà tí ìwọ́tàǹdé bá wà lọ́kàn àsàlámù àlékùn ní kọ̀kọ́ lọ ẹ ní kíra yín pẹ̀lú àsàlámù àlékùn ẹ kú kalẹ̀ lókù ó dìgbà tí ìfẹ́ bá wà padà kẹ́ tó tún dá gbólóhùn yẹn padà àdámọ́ ọmọ ènìyàn nìyẹn tó gbólóhùn tó lágbára ni ẹ̀ ń lẹ́ńbẹ̀rún lókù tẹ́ mọ̀ kíra yín tó bá jẹ́ pé kò sí dọ́gbọ́n sí pé kẹ́ mọ́ kìrà yín rárá ànábì ló mú yẹn wá sallallahu ta'ala alaihi wasallam àwọn kan tí mo fẹ́ mẹ́nubà mo ti mẹ́nubà àríbà nínú ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá lọ mẹ́nu tó suratul Baqara àyà 275 sóràtù Ali Imran àyà 130 sí 132 ẹ̀tún bá ń kà yẹn náà ká tún mọ́ sàláì yàn kankan bẹ̀ lónìí ká tó tún kúrò ń bẹ̀. ẹ̀yin onígbàgbọ́ òdodo. nínú tí máa kó àwọn èèyàn ríra jù ni pé ẹ mọ̀ sí transaction èlé mọ́ ìmọ̀ kórira yìí. nǹkan àti nǹkan à ń kà nínú alukoran à ń kà nínú sunna anabi sallallahu alaihi wa sallam ẹ wá ń wo ẹni tí ń wí bí ìwò alápàtà bí tẹ́wúrẹ́ ń wọ alápàtà bí kókú pé kí ni tẹ́lẹ̀ ń wí ṣé kìí sáwùjọ ilé wà ní bóòlù lè sì fẹ́ bẹ́gbẹ́ pé báyìí ní ìmọ̀gbẹ́ tán bá pé ìmẹ́ntán jọ wá tí wọ́n jọ padà tí wọ́n sì wọ́n síbì kan náà ìmọ̀ wọn ìmẹ́gbẹ́ wọn ẹ̀yin gbàgbọ́ òdodo. ẹ má ṣe jẹ èlé àdìpèlé lórí àdìpèlé kí ẹ sì bẹ̀rù ọlọ́run kí ẹ bá lè ṣe oríire. téèyàn bá tẹ̀lé yìí ńkọ́ ṣé ní ṣèdàkejì ẹ tẹ̀síwájú. kí ẹ sì bẹ̀rù iná tí a pèsè sílẹ̀ fún àwọn aláìgbàgbọ́. ẹ ń torí pé ara ìgbọ́lọ́mọ̀gbọ́ náà lèlé ẹ tẹ̀síwájú. kí ẹ tẹ̀lé ti ọlọ́run àti òjíṣẹ́ náà kí a bá lè ṣe àánú yín torí pé títẹ̀lé tọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ tí sànàbí sallallahu alaihi wasallam ibẹ̀ lọ́lá wà ibẹ̀ lè wà ọ̀kan nìyẹn ọ̀kan nìyẹn àwọn èèyàn ń sọ èmi náà sì rí bẹ́ẹ̀ tẹ́nìkan máa a ní òun fẹ́ prósẹ́sì owó kan owó kan gbà òun gbà tí ò pé èlé ni wọ́n máa gbà yóò gbogbo nǹkan tó dìrọ̀lẹ́ tó bá ti ní gbogbo presidio lọ́wọ́ ṣùgbọ́n ẹ̀mọ́ wá wọ́wọ́ mi tó jẹ́ pé dìde owó tí ẹ yáhùn náà lè yóò sàn lẹ́yìn ó burú jáì ẹlẹ́ẹ̀kejì àléhà onífẹ́ tí yóò sọ̀rọ̀ fọ́kùnrin inú súnà tó fojú hàn dáadáa ló bó ìsìn láyé nìyẹn àtàwọn sọ̀háàbà ó sì pàṣẹ rẹ̀ ni wọ́n ni wá fi orùn léhá ọkọ̀sù ṣàrìbà khaliful majus bukama kọ́lẹ̀ sallallahu ta'ala sallam ẹ jẹ́ kí irungun ṣe jẹ́ǹtì ẹ fi ilẹ̀ débi tọ́lọ̀ bá fẹ́ kó dé wakọ́sù ṣàrìb ẹgé túbọ̀ mú ẹgé run mú sáwọn tí ń siná tẹ́bá ọ̀yàn kan ẹ́sẹ̀ bọ́lọ́wọ̀ fún ẹlẹ́rùn gbọ̀n ni irun mú wọn bó so mi wọ́n fẹ́ mú bó ṣe tí irun mú ní ọkọ̀ dénú aha irun mú ní ọkọ̀ mu tí òun máa ga ní sì máa gùn àmọ́ kò ní sí gàǹgà kan lágbọ̀n wọn òjíṣẹ́ ọlọ́run ní ẹ̀yà pa àwọn eléyìí ààrin tó yí àṣẹyàn padà o ààrin tó sọ di fífúyẹ́ lẹ́yìn wá àgbà náà kò sínú ẹ̀rí pé ẹ̀sìn pè wá síbi àwọn àkíyèsí kan nínú tí máa jáde lára inú ẹ̀ lèkánná wà ó ní ẹ̀gé inú ẹ̀ nírun abíyá wà ó ní ẹ̀tú inú ẹ̀ nírun abẹ́ wà ó ní ẹ̀tú ẹ̀fà ẹ̀mùkú kí ni nínú ẹ̀ ní ìdídábẹ́ wà àwọn eré ara kò sí irùngbọ̀n bẹ́ẹ̀ o àṣẹ tó wá lórí irùngbọ̀n ní wà fírù ẹ̀jọ́ pọ̀ ẹlòmíì wá rí pé ohun tí ẹ̀fẹ́ kó yọ mọ́ ó bá gbó bóyá kámíkà wà tán fi gbó tí ò ní yọmọ láíláí ló bá lọ gbó soye nígbà tó sẹ́lòmí tó fà tó dégbò bẹ́ẹ̀ òjò famọ́ lè kórìíra rẹ̀ kó kórìíra nǹkan yìí kó sì bá débi kórìíra ànábì sallallahu ta'ala alaihi tó torí lè sì kórìíra ọ̀rọ̀ kan tẹ́wá ìtẹ́nìkan tó kan tẹ́ pàtẹ́wọ́ fún bákan méjì ni nínú kọ́ jẹ́ wípé ọ̀rọ̀ yẹn dùn tó déédé pẹ̀lú ọ̀rọ̀ ayé àwọn èèyàn nínú kọ́ jẹ́ pé ọ̀rọ̀ yẹn tàbí kó jẹ́ pé ẹjá pàtẹ́wọ́ fún kó sọ tí ó sọ kókò lórí stéjì járe méjèèjì kò tí ní kan ṣe ọ̀rọ̀ yẹn dùn torí pọ́rọ̀ ayé ni ọ̀rọ̀ ayé wọn ni tàbọ́rọ̀ yẹn ò dùn ẹsájà pàtẹ́wọ́ fún torí wọ́n mọ̀ wẹn tí ò bá pàtẹ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ti bá ọ̀rọ̀ tá ń sọ nípa súnà ànábì sọlọ́sọlà wọ́n ti bá débẹ̀ yẹn ká máa sọ pé òjìṣẹ́ ọlọ́run bá wí ọlọ́run bá wí kíkórira ó sì máa hàn lójú àwọn èèyàn débi pé ẹni tí ń wí gan yóò mọ̀ pé òun gan ẹni kórìíra gangan lòun náà nínú rẹ̀ tàrímù isbal èèwọ̀ ni kásọ kọjá kókósẹ̀ ó wà nù táwọn èèyàn fẹ́ gbọ́ ó so ní kéwú ló takò ni kò so ní kéwú ni kò sẹ́ni tó lè yọ̀yẹn kúrò nínú súnà nábì láíláí táyé yóò fi tán mo yà nítẹ̀lódòdò ni kìí sì ṣe ń tó rújúrú tí kò mọ̀ gbogbo tíyàn bá wọ̀ lọ́kùnrin kò gbọ́dọ̀ kọjá kókósẹ̀ torí ànábì sallallahu ta'ala sallam ọ̀rọ̀ tó ni pé ẹni tọ́lọ́run ní bojú òun yóò gbẹ̀lọ̀ kíámà alimusibilu ó wà ń bẹ̀ tẹ́ ẹ̀ bá máa alimusibilu tẹ́lẹ̀ ìbárò tẹ́lẹ̀ mi bárò pẹ́lẹ̀ yìí ń díjú kò gbọ́dọ̀ díjú níbi masol kàbẹ́ni fàfinat tá a sọ bá kọjá kókósẹ̀ méjèèjì ẹ̀sán ó ara yẹn ó jóná eléyìí ń gbọ́dọ̀ yóò máa jẹ́ tafsiru ziyadatu tafsir àlékún àlàyé fún almusibilu ẹni tásọ̀ yẹ́ sí gbàgẹ̀rẹ̀ sóyé ilé yóò máa jẹ́ gbàgẹ̀rẹ̀ bó ọ̀ngbà tó bá ti kọjá àkókò sẹ̀ àdísì ti sàlàyé gẹ́gẹ́ bá alukuran ṣe sí tafsiru alukuran táyà ń túra wọn tí ń kéré ń bì kan tí ń fẹjú ń bì kan nínú àlàyé bẹ́ẹ̀ gan gẹ́lẹ́ náà ní súnà tànàbí sallallahu ta'ala alaihi wasallam kìí sì sí ilé kìí ṣe family house ẹnìkan wọ́n ti mẹ́lẹ̀ ìwá nínú súnà anábì náà ni sallallahu ta'ala alaihi wasallam nínú mọ̀dọ́hìrù súnà àwọn kan tí àwọn èèyàn fẹ́ gbọ́ ó ní al-ikhtilat ìmọ̀ rúpọ̀ láàrin ọkùnrin àtobìnrin ibi gbogbo nǹkan ká mọ́ ìyànjú tobìnrin wọ́n ti lajú àlà lẹ́fìrí pé àpẹẹrẹ alùkìyàmọ̀ ti súnmọ́ ìgbà iná lẹ̀sìn àwọn èèyàn kò sí súpẹ̀ lẹ́sìn yóò wá di pé wọ́n mọ̀ fi gbàgbà pẹ̀láyé báyìí wọ́n ti ń ṣe ń bì kàwọn náà gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ká mọ́ rúpọ̀ mọ́ra ẹni ọlọ́run bò fẹ́ sallallahu alaihi wasallam ní akhiruhunna haythu akhirahunna Allah ẹ̀yìn obìnrin máa wà ẹ fi wọ́n sẹ́yìn bí tọ́lọ́run bá tò wọ́n sí òun ló débi wípé wọn gbọ́dọ̀ máa so lórí obìnrin gbọ́dọ̀ so lórí àrísọ̀lọ́lọ́ ọ̀sọ́làm ó ní àwùjọ kan ò ní tòrò wọn ò lè jèrè wọn ò lè so rere man àwọn tó rẹ pé wà lọ amúra òun ànìsá ọkàmọ̀kọ́ ìsọ̀lọ́lọ́ ọ̀sọ́làm àwọn tó rẹ pé wọ́n gbọ́ àlámọ̀rí ọ̀rọ̀ wọn kò lóbìnrin lọ́wọ́ pé òun kò máa darí òun kò máa so lórí wọ́n ń o wọ́n èso lórí àmọ́ wọ́n lè ṣèrànlọ́wọ́ fó lórí wọ́n lè kọ́yàn lọ́wọ́ nípa ètò ìgbáyé gbádùn ayé ọlọ́run dá wọn fún yẹn àwọn òun níhàn gẹ́gẹ́ bí olórí ipa tí wọ́n kó pọ̀ nínú sẹ̀mí ayé ẹ̀dá nínú ẹ̀ asùfúr ó ní ohò ìyá tí ó kọ̀máǹdì ọmọ ìyá tí ó tọ́ ọmọ sí òun náà ti já rẹ̀ sí ohò

òun fi tú àwọn èèyàn jẹ torí bí èèyàn bá ti rí ọba ẹ̀ nísìnyí ó sọ pé ọ̀tẹ̀lé tọlọ́n kódà ó tún sọ pé àsàlámù àlékùm tó tọ́ bá sọ sáwọn èèyàn kan wọ́n balẹ̀ àmọ́ bó ti wọ́n wà yóò tọ́ òkú bá mu o tó bá jẹ́ ròyìn bẹ́ẹ̀ á pè sákèsì àwọn kankan gbọ́dọ̀ hàn dé ọlọ́run yóò wá sẹ́kù síbi tó wà lọ́kàn ṣùgbọ́n obìnrin tóbìnrin fò sọ́tọ̀ lazab ní tọ́lọ̀ fẹ́ràn náà sallallahu alaihi wasallam tí ẹ̀ bá sì ti ń kórìíra kò sọ ẹnìkan ò lè sọ fún wa pé òun ò kórìíra ànábì sallallahu alaihi wasallam lóògbà títí ń kórìíra àtànábì mú wa kò sẹ́ńtọ̀ ń láyé kódà làákà ìgan takò ó sì sọ fún wa pé ò kórìíra ànábì wọ́n á náà náà bí sọ̀rọ̀ yìí ó sì kórìíra ọ̀rọ̀ yẹn àwọn olóyìnbó ní love me and love my dog with me tí ẹ bá nífẹ̀ẹ́ yẹn kan gbogbo nǹkan tí ó ní nǹkan ṣe pẹ̀lẹ́ ni ẹ lọ́ọ̀fù ọmọ ẹ ẹ lọ́ọ̀fù ajá ẹ ẹ lọ́ọ̀fù bàtà ẹ tí bàtà ẹ bá jìnà síra wọn ẹ papọ̀ pé wọ́n ti fẹsẹ̀ gbá bàtà yẹn sọnù ohun sì sí ń bẹ̀ ẹ nífẹ̀ẹ́ kí nǹkan ẹni nìkan ó talé nǹkan yẹn ẹ nífẹ̀ẹ́ kí nǹkan rẹ̀ ó bàjẹ́ torí pé ẹ nífẹ̀ẹ́ ń tàn kódà kó ṣe pé ìfẹ́ téèyàn ní ìfẹ́ tí èsì fẹ́ òdodo ni tẹ bá nífẹ̀ẹ́ yẹn kan gbogbo ọ̀rọ̀ ẹ̀ nífẹ̀ẹ́ bó bá sọ aburú ẹ̀rí káwọn èèyàn wọn sọ̀rọ̀ aburú nìsín táwọn èèyàn bá ń sọ pé ẹsẹ́wọ́n tó sọ wọn wá dáa àwọn tí ń rìn fẹ́rẹ́ ó sì mọ́ sọ pé àtọ́tẹ́ ẹjá sí ìrówó náà ó ní rísìn o ó sì lè ní rísìn tiẹ̀ o àwọn gan ò tí ì mọ rísìn ó sì mọ́ sọ mi kó sì ní rísìn tó fi sọ o lọ́rọ̀ tó kílẹ̀ àkọ́rọ̀ àbúrú ni ẹ wà máa sọ pé ní ìṣà nàbì sọ̀sọ́là sóyé àbí ìtàn dákọ ní pé ẹ̀tí ìtì ìgbọ́ ìtì ìgbọ́ sọlọ́lọ́wà sọ́là ìtì ìgbọ́ sọlọ́lọ́wà sọ́là ìtì ìgbọ́ sẹ́ sọlọ́lọ́wà alẹ́ ìwọ̀sẹ̀lẹ̀ ọ̀ sí fẹ́nu sífẹ́ òjíṣẹ́ ọlọ́ọ̀bá nìyẹn lẹ́ni tó jẹ́ pé náà máa wá sọ̀rọ̀ ànábì ọ̀nà ní ìsìn ẹsẹ̀kẹsẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ ní òyìn náà dímọ̀ lọ́wọ́ ẹni gini ẹparò kan gbọ́ látòkè àánú kan gbọ́n sábó àbí kan gbọ́n sálẹ̀ jẹ́nẹ́rà sóye eléyìn kọ́ nìfẹ́ tó bá ni òbí àwọn èèyàn táà ń bíra wa yìí eléyìn náà kọ́ nìfẹ́ bí bàbá bá ń pàṣẹ aburú tí ó bá ti mà burú láburú tí bá ti ń tẹ̀lé ẹ máa wò ìwájọ́ wà ní jọ́rẹ̀jọ́rẹ̀ táwọn èèyàn méjì bá wà compatible lórí aburú wọ́n love ara wọn níjọ́ tó bá yé nìkan pé ah àsàburú làwọn ń ṣe ọ̀tá dé lẹ́sẹ̀kẹsẹ̀ lọ̀tá ó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà nìtẹ́ẹ̀ méjì bá wà compatible lórí dáadáa lórí tọlọ́run ìfẹ́yìn ó pọ̀ tẹ́nìkan wọn bá tẹ́sà gẹ̀rẹ̀ tó lóòsì tọlọ́run máa ọ̀tá dé àkálà ṣe ẹn tó sẹ́kù tó jẹ́ nìkejì yóò kọ́kọ́ pè sákèsí náà pé wá o ọ̀rọ̀ gbọ́yé o ọkọ àti àwó kan ọkọ ní sọ fún mi wípé báwọn ṣe máa ń yanjú ọ̀rọ̀ lé àwọn nígbà táwọn kọ́kọ́ fẹ́ra àwọn tí i love you i love you too tó ń sound tó ń rain sọ pé tọ̀ ọlọ́mọdé o àmọ́ jẹ́ ká pẹ́ ní lórí nǹkan kan látòní yóò lè fẹ́ jẹ́ ká máa dá gbogbo tó wá fẹ́ yíwọ̀n padà síbi súnà ọlọ́run àti tànábì ká máa fi ṣe searchlight fún kí ló fẹ́ dalé ìrú bóun lè ṣe fẹ́ dàrú kọ́nà bá mi san ọmọ ìyá wa náà lẹ́sàn-án rẹ̀ òun náà gbógbùmọ̀ sọ díẹ̀ kó tó kóró lógbùmọ̀ sọ ó ní káwọn sì ṣe manage ilé nìyẹn ó ní ìyẹn la mọ́ fi ṣe searchlight pé ó kèé só ti wá rí pé ọ̀dọ̀ rẹ̀ ní ẹ̀rọ wà ń sìn tó bá jẹ́yàwó tó bá jọ́dọ̀ òun náà ní táwọn ò fi wà nù tọ́wọ́n bá apologize nígbà tí ọ̀rọ̀ bá dàrú tán ó le láti padà síbi pé ẹjá fi kìtàbù ọlọ́run àti súnà sí searchlight ẹnìkan ò ní fẹ́ gbọ́ tẹnìkan mọ́ sótòlà sáàb sórà tàtẹ́rẹ́ àyà 59 ìrẹ́ ànábì àyà ànábì sọ fún àwọn ìyàwó rẹ̀ ení àti àwọn ọmọbìnrin rẹ̀ ó dé àwọn méjì àti àwọn àwọn obìnrin àwọn olùgbàgbọ́ òdodo gbogbo mùmínì ayé pátápátá àfi tó ń gbọ́ yóò bá síbẹ̀ náà pé kí wọ́n jẹ́ kí àwọn aṣọ jàláàbù wọn máa balẹ̀. ẹ̀hẹ́n jàlábíb ló wà nù àyà yẹn ó jẹ́ plural fún jàlbáb kó balẹ̀ kó balẹ̀ mú gbọ́. èyí ni ó dára láti lè fi mọ̀ wọ́n yàtọ̀ mhm. kí wọ́n má bàa yọ wọ́n lẹ́nu. bẹ́ẹ̀ni láti mọ̀ wọ́n lẹ́ni ọlọ́run tí wọ́n bá sọ pé àlè imanu fil qalb àlè imanu fil qalb tí wọ́n náà bá ń bá wọn sọ pé ìgbàgbọ́ lọ́kàn wà á sọ wọn pé tó wọ jalbab tó bá jóbìnrin fílẹ̀ ààrẹ irungbọ̀n rẹ̀lẹ̀ tó bá jọkùnrin fílẹ̀ àfi tí ẹ̀ bá ní rísì kan tíṣẹ̀rẹ́ àgbà wọlé tó lè mú kó ha tíṣẹ̀rẹ́ àgbà wọlé òun ni wà sọ rísì ọ̀hún jẹ́ kí ṣòkòtò rẹ̀ wà lókè kó má débi kókósẹ̀ tàbó wá débẹ̀ tó wọ́n parí kó má kọjá bẹ́ẹ̀ má sọ wípé nú ìgbáyà nìkan ni mọ́ ni wà ká má wà rí tírísì sẹ̀ lára nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa inú Ramadan yìí náà àtàwọn ìdánilẹ́kọ̀ọ́ wa míì mo tún mọ́ ọ̀rọ̀ Umaru Khatobi wa radiyallahu ta'ala anhu tó pe arákùnrin kan padà Umaru sì wà ní àfonífojì ayé àtọ̀run wọ́n ti gún ìfún ẹ ti dà síta wọ́n ti kófùn sínú okùn padà wọ́n ti di aṣọ mọ́ nígbà tí ń ṣe wá sí yẹn pé ẹ bá ń pọ ọmọkùnrin tí ń lọ yẹn erúfà ìzáàrọ̀kà aṣọ rẹ̀ ti balẹ̀ jù fà sókè fàínàhú à

ọlọ́run ní tí ó jẹ ká mọ̀ àwọn obìnrin kí wọ́n mọ̀ rin òho jàlìbáàbù sì yàtọ̀ sí aṣọ tó wọ̀ sínú tẹ́lẹ̀ òun làǹkárá òun ni síìkì òun ni lace nínú ayé mi ta ka èyí tó jẹ́rìí ẹ̀ fún wa nínú sọ́ràtù làárọ̀f mo fẹ́ lọ sọ́ràtù nóòrù bẹ̀tẹ̀ sọ́ràtù làárọ̀f sẹ́ni pa sọ̀rọ̀ jàlìbáàbù nísìn àwọn kan sọ pé ẹni tó jàlìbáàbù náà tó bẹ̀rẹ̀ ọlọ́nkọ kí ló kàn wọ́n pẹ̀lú eléyìí wọ́n gbé nǹkan kan lẹ̀ wọ́n gbé ìdánwò wọ́n fi máàkì méjì sí ẹnìkan gbà kan ìwọ gbòdo ìwọ kankan òun ti ṣe kan tó bá kù síbi kan tó kù sí ó kù wáhùn ẹ̀rẹ́dàkùnrin ńlá kẹ́yìn náà bóò láti dájọ́ lẹ́yìn inú 7 26 kọ́ni èèyàn máa dámà dájúdájú àwa ti sọ aṣọ kalẹ̀ fún yín aṣọ aṣọ tá ń wọ ìtí ń bẹ lọ́rùn ìmì àtẹ̀yìn tẹ́ ń gbọ́ mi aṣọ aṣọ kalẹ̀ fún yín yẹn pé a dá aṣọ fún yín bí mo ti sọ̀rọ̀ orin tí ẹ máa fi bo ìhòhò tẹ́ máa fi bo ìhòhò yín àti ọ̀ṣọ́ aṣọ aṣọ eléyìí mala style eh àǹkárá nǹkan kan lọ́lọ́run wí bẹ̀ yẹn ẹlọ́wọ́ tàṣírù dáadáa ẹ tẹ̀síwájú àti pé aṣọ ìbẹ̀rù Ọlọ́run ni one eléyìí ni tí aṣọ tí ó hàn nìyẹn ẹ wọ sọ tó hàn bá a ṣe fẹ́ kẹ́ wọ kẹ́ fi bò òhò yín kẹ́ fi bọ̀ sọ yín wà lè bá aṣọ takowa dáálé kàkàrù bẹ́t ẹ lè rí aṣọ um, takowa aṣọ bẹ̀rẹ̀ ọlọ́run ẹ lè rí yẹn ní sábò tàbí ní ọjà agbóni tìlọrin ẹ sì lè rí gbági ìbàdàn wà lè bá aṣọ takowa aṣọ bẹ̀rẹ̀ ọlọ́run ọlọ́run ní dáálé kàkàrù so ẹ sì gbọ́dọ̀ rán yẹn náà so ó dá aṣọ méjì

Ọlọ́run pa ọkùnrin láṣẹ pé ká rẹjú wa nílẹ̀. Sọ fún àwọn olùgbàgbọ́ òdodo lọ́kùnrin pé kí wọ́n máa rẹ ojú wọn sílẹ̀. Ẹ Àti kí wọ́n ṣọ́ abẹ́ wọn. Ẹ Èyí ni ló mọ́ jù fún wọn. Bẹ́ẹ̀ni. Dájúdájú Ọlọ́run náà ti mọ ohun tí wọ́n ń ṣe níṣẹ́. Ẹ wá tẹ̀lé, ẹ wá tẹ̀síwájú ní àyà 31 àti kí o sọ fún àwọn olùgbàgbọ́ òdodo lóbìnrin lóbìnrin pé kí àwọn náà máa rẹ ojú wọn sílẹ̀ bákan torí òfin gbogbo wa ni òfin gbogbo wa ni àti kí wọ́n má sì ṣe fi àfihàn ọ̀ṣọ́ wọn àyàfi èyí tí kò lè ṣàìhàn nínú rẹ̀. bí kí wọ́n dá nǹkan kọjá bí kátẹ́gùn gbé aṣọ sóyé bí kí wọ́n jókòó kó lọ sókè díẹ̀ tó sì ti balẹ̀ tẹ́lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ò lè mọ́ ṣàìhàn fáwọn sísí kan ìyẹn ni pé in tó wà lábẹ́ jalbab ó hàn wọ́n rí pé gíní ni wọ́n rí pàǹkárá ni èyí tí ò lè mọ́ hàn torípó nasẹ̀ síwájú torípó dáhùn tàn kọjá torípó gbẹ́sẹ̀ òkè tàbí bẹ́ẹ̀ lọ ọya. àti kí wọ́n máa fi ìborí wọn lé orí ẹ̀wù wọn tí wọ́n wọ̀. ẹni màá kàbí ẹ̀ lárabik wà kíni wàlíyàdúrúbùnà bí kúmúrì hinna aláàjù yóò bí hinna nínú gbogbo bá gbé kò sí yóò ibi ti nínú yìí ìborí wọn kìmáàrù lọ́lọ́run bá lò kìí ṣe ìborun ìmíràn tún ṣe mistake wà pé mo ń pè níborun o torí pé àwọn kan ó sọ lébi jébù gangan níbi ọrùn wàlíà dóríbù náà bí kómúrì hinna aláàjì àlá kí wọ́n da kìmáàrù bo ibi tọ́rùn ti yọ ìyẹn ni pé kò sí bó ṣe lè bọ́ àfikọ́ ibi tí kìmáàrù ó ti wánu ẹ àti kí wọ́n má ṣe fi ọ̀ṣọ́ wọn hàn sóde sóde àyàfi fún àwọn ọkọ wọn ẹni àbí àwọn bàbá tí ó bí wọn ọ̀dọ̀ ọkùnrin méjì àbí àwọn bàbá ọkọ wọn ọ̀dọ̀ ọkùnrin mẹ́ta àbí àwọn ọmọ wọn lọ́kùnrin ọ̀dọ̀ ọkùnrin mẹ́rin àbí àwọn ọmọ ọkọ wọn lọ́kùnrin ọmọ tọkọ wọn ti bí káwọn tó fọkọ wọn wọ́n lè rí òhò yẹn wọ́n lè rí ọ̀ṣọ́ yẹn sóye ẹ má káyà ìdílé àwọn àwọ ọ̀ṣọ́ wò lọ́lọ́run sọ pé wọ́n fi sábẹ́ wọn ni sábẹ́ wọn tí ọkọ wọn ń gbà wọlé sí wọn lára ni ni wọ́n lọ́mọ ọkọ wọn lè rí fún yẹ kí ẹ̀sàn pé ọlọ́run bá lákẹwàá sọ̀rọ̀ ni gbogbo tọ́lọ̀ sọ pé wọ́n lè rí bàbá tó bí ọmọbìnrin gbọ́dọ̀ rí abẹ́ rẹ̀ kò gbọ́dọ̀ mọ́ ẹ̀ so oyin ọ̀sọ́ náà ń sọ wọ́n lè rí láti fèsì ẹ̀ àti òrùka ẹ̀ àtọwọ́ ẹ̀ àti irun ẹ̀ sóyé àbí àwọn ọmọkùnrin tí àwọn ọmọ ìyá wọn lọ́kùnrin bí. ẹ̀hẹ́ tẹ̀síwájú torí àsìkò. àbí àwọn ọmọkùnrin tí àwọn ọmọ ìyá wọn lóbìnrin bí. ẹ̀hẹ́ àti àwọn ọmọbìnrin tí wọ́n bí tiwọn náà. ẹ̀hẹ́ ọmọbìnrin wọn yes. àbí àwọn ọmọbìnrin bí tiwọn náà yẹn kó obìnrin ẹgbẹ́ wọn àfi tá a bá dìsáàdì pé kó má wọlé tó bá jẹ́ hànà torí pé ó jẹ́ hànà àmọ́ kèsè pé kò lè rí obìnrin wa ok. àbí àwọn tí ọwọ́ ọ̀tún wọn kápá rẹ̀ lọ́kùnrin. àwọn ẹrú ẹ̀tẹ̀síwájú. àbí àwọn olùtẹ̀lé wọn tí wọn kò tó obìnrin fẹ́ nínú àwọn ọkùnrin àbí àwọn ọmọ òpó ń lò tí wọn ọmọkùnrin tí máa nàgàrí o àwọn obìnrin àti kí wọ́n má ṣe àti kí wọ́n má ṣe máa fi ẹsẹ̀ wọn lu ara wọn. ẹsẹ̀hun ọjọ́ kanú àwọn olùmọ̀ ó ní Allahu Akbar ó ní ẹwọ́ títóbi ọlọ́run ọlọ́run ní obìnrin gbọ́dọ̀ fẹsẹ̀ lura wọn kò sì gbọ́dọ̀ fẹsẹ̀ jinlẹ̀ lìyó lámà mẹ́yọ̀ fínà ní ìzìnà sí ìhìnà kálẹ̀ mọ̀ pọ́ ní chéènì mẹ́sẹ̀ chéènì sì ṣe kìí ṣe kó so chéènì mẹ́sẹ̀ àbọ́wọ́ kìí ṣe báwọn ẹ̀sìn máa ń pè wọ́n láṣẹ́wó rárá o ọ̀sọ́ ni pọ̀tù mọ́ fẹsẹ̀ dínlẹ̀ pé wọ́n mọ̀ fẹ́ kán mọ̀ pé nǹkan kan dún mo fẹ́ kán pé mo lo chain ara àti tẹsẹ̀ wọ́n wá ń béèrè pé ṣé ẹsẹ̀ ló ga jù ní òhò obìnrin ní àbójú tàbí ní ká tó má fẹsẹ̀ hàn pẹ̀lú ọ̀sọ́ tí ń bẹ lábẹ́ rẹ̀ inú sọ́ràtù ànóòrò àyà sísì ẹ̀rọ kankan lọ́bẹ̀ káwá mọ ọ̀sọ́ gangan tọ́lọ́run bá ń sọ ọlọ́run bá ń sọ pé wàlùkọ̀ wá ń rí láti láàrín jùnà fàlẹ́sà àti àwọn tí ó kọjá ọmọ bíbí nínú àwọn obìnrin. wọ́n torí pé wọ́n ti dàgbà débẹ̀ tí wọ́n kò retí ọkọ ní mímọ́. wọ́n lè fọ́ ọ̀n níwọ̀n jùsìrò ọkọ mọ́. kò sí ẹ̀ṣẹ̀ fún wọn pé kí àwọn bọ́ aṣọ sílẹ̀ láti aṣọ náà wà bọ́lẹ̀ dákun aṣọ wọn bọ́lẹ̀ bí ìbá ṣe jẹ̀lẹ̀ báàbù ẹ̀yin jẹ̀mọ́ mùsùlùmí sáǹkárá ni kó máa rìn òhò sélèsì ni kó máa rìn òhò sáṣọ wo ni ó bọ́lẹ̀ tí ìbá ṣe jẹ̀lẹ̀ báàbù torí ọlọ́run kò sáburú káwọn gbé jẹ̀lẹ̀ báàbù lẹ̀ àti pé kí wọ́n mú ojú kúrò ló dára jù fún wọn. kódà kí wọ́n tún wá lo jàlbáàbù ló dáa jù sẹ́yìn sì fẹ́ di best fún ọ̀rọ̀ ọ̀lẹ̀kì àmọ́ nípa pé ń fẹ́ di best láyé kí wọ́n tún wá lo jàlbáàbù ló dáa jù náà. àti pé ọlọ́run ni olùgbọ́rọ̀ onímímọ̀. ẹ dákun gbogbo ẹ̀yin èèyàn wa ẹja ẹja pàkíyèsí ara wa torí gbogbo àwọn tí wọ́n lo gbogbo láyaláya náà láyé lónìí wọn fẹ́ oníjàlbáàbù sóyé nínú tí ìbáyé pásìkò wa ti lọ ẹ wo gbogbo nǹkan tó jẹ́ pé àmọ́ da jàlùbáàbù bò táwọn ẹjẹ́ ń pè ní hijab bí ọ̀gẹ̀dẹ̀ bí ọsàn bí ìbẹ́pẹ bí ẹyin bí tọ́mtọ́m bí biskit táwọn bá ti já ìjábọ̀ ara rẹ̀ kú kò ní ìmọ̀ ìjáàbù ló pọ́n wọlé pé bá mi ẹ̀yọ́ ọmọ ẹlẹ́yin ní bọ́sọ̀p kò gbọ́dọ̀ kó ẹyin sórí tírè lẹ́yìn tó ti bó léèpo tó ti bó jáàbù ẹ̀ kó kí a akọlọmọ yìí dákùngbẹ́yìn kó ń bí gbogbo àwọn nǹkan jíjẹ mímu lápẹ́lẹ́ torí ìjáàbù àwa sí kò lára ọmọ èèyàn àwa ni yóò lápọ̀nlé àwọn tí wọ́n fẹ́yàwó gidi tí wọ́n fẹ́yàwó gidi ẹni tó wà normal tó wà presentable obìnrin náà wá tí wọ́n bá náwó sí wọn pé ọmọ kan nù kò tí ì lọ́kọ tó yẹ pé kò sí jàbìrà rẹ̀ tó yé tí ẹ̀pọ̀ nǹkan ti yọ kanlẹ̀ nígbà pé àà lóòótọ́ lòun wáyàwó bẹ̀ tí irú kàwọlẹ̀ á nà sóhun wípé bí bá ń kọ́ ò sòtórí náà ó kápọ̀lé báyàn ó kẹ́sìn báyàn ó kó iyì báyàn láyé àtàríkì àmà ẹjá pàkíyèsí àwọn èèyàn wa kápẹ̀sẹ̀ àkíyèsí àwọn ọmọ wa àtàwàbà àtibá àti àtìyá àtọkọ náà kó pàkíyèsí ẹbí ẹ lọ́n kó sí àgbọ́ Islam nírọ̀rùn fún wa kọ́lọ́n jájẹ́ rẹ̀ láyé àtàríkì àmà adáwà sallallahu ta'ala ala nabiyina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallam. alhamdulillahi rabbil alamin adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún ètò tí wọ́n ṣe fún wa ní òní fún ìbéèrè nínú Ramadan àti lẹ́yìn rẹ̀ ẹ pè olùkọ́ wa sí orí àwọn nọ́mbà yìí zero seven zero three seven two six eight four one zero zero seven zero three seven two six eight four one zero tàbí zero nine zero seven six seven eight four two four five lẹ́ẹ̀kan sí zero nine zero seven six seven eight four two four five. ìdánilẹ́kọ̀ọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ halkọ́ máa ń wáyé ní gbogbo ọjọ́ tuesday láàrin magrib sí isha ní alhaja shakira mosque tí ó dojúkọ iléèwé seoul international school òkèánú. bákan náà ni ìdánilẹ́kọ̀ọ́ oṣooṣù monthly lecture máa ń wáyé ní aago mẹ́wàá àárọ̀ ní alubarika mosque àgọ́ ní gbogbo sátidé tó bá parí oṣù àwọn ìdánilẹ́kọ̀ọ́ wọ̀nyí yóò bẹ̀rẹ̀ lẹ́yìn covid-19 lockdown. fún ìrànlọ́wọ́ owó lórí títẹ̀síwájú ètò ìlànà ànábì lọ́sọ̀ọ̀sẹ̀ lẹ́yìn ramadan ẹ lè fi owó ṣọwọ́ sí wa lórí account number two one four eight three two three one one five lẹ́ẹ̀kan sí two one four eight three two three one one five uba bank account name muslim community and najat. والسلام عليكم ورحمة الله وبركاته